iso wala na wemi birnga buwe andunia dabe che dan nabina da dan nabine nga wala ke zezi na sere baya sesese malaika wa iso wala malaika wa ge balami bauta baka balami sujada nge iso wala andunia kuwe nini da buworo malaika wa bamba da na bere waa guru ban gbaarina isoo nde bala baa bisi ziiniwa ziiniwa bembe bala ba de kubonige ba yaasisi sitaani sitaani mu ina ide ziiniwa be deeziwe andulinya dace ba lam teme na wena adan na ide ni baa biya na nga isoo wo du ise sisi wure umuwa nimini weni idan dimne idaa